بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أفي يفون الله أفي يقفون أترى إكاء أتي الله fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sí ìjókòó wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ al-ahad déètì òní ní ọjọ́ kẹsàn-án oṣù kẹrin oṣù rọ̀bíọ̀ àfáàní ọdún 1443 ní ìjókò yìí tíra umudatul ahkam òun ni a máa ń kà lẹ́yìn náà a tún ṣe apá kẹta àkọlé a pè ní al-infaq fi sabilillah hadisi tí a kà kẹ́yìn ní ìjẹjọ òní hadisi one àdísì tí a kà kẹ́yìn ní ìjẹjọ òun ni àdís one fifty nine one fifty nine ní òní àdís one sixty ibẹ̀ ni a ó ti bẹ̀rẹ̀. باب صلاة العيدين orí ọ̀rọ̀ ìrun ìdì méjèèjì ìrun ìdì méjèèjì 160 عن ابن عمر قال كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر رضي الله عنهما يصلون العيدين قبل الخطبة حديث 160 láti ọ̀dọ̀ ọmọ Umar kí Allah yọ́nú sí àwọn méjèèjì kọ́l ó sọ pé kánà rasulullahi sallallahu alayhi wa sallam wa abu bakirin wa umar radiyallahu anihuma yusalluna li'idaini kọ́bùlà lẹ́kùtùbà òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ọlá Allah máa bá àti bàbá Bákírì àti Umar kí Allah yọ́nú sí àwọn méjèèjì wọ́n máa ń kí ìrun éèdì méjèèjì síwájú utuba wọ́n máa ń kí ìrun éèdì méjèèjì. Siwaju utuba. ohun tí àdísì yìí ń sọ fún wa ni pé ní ti ìrun ìdí alfitir ọdún ìtúnu ààwẹ̀ àti ìrun ìdùl adíhá ìrun ọdún iléyá ìrun méjèèjì ní kété tí ògìṣẹ́ aláwọ̀ bá dé mùsọ́lá ibùkírun ìrun ni ó máa kọ́kọ́ kí kó tó kí kó tó ṣe kótúbà kókó ohun tí ó ń sọ nìyẹn ní ìdàkejì sí ìrun júmọ́à ní ti ìrun júmọ́à kútúbà ni ó kọ́kọ́ máa ṣe kó tó ké ìrun jùmọ́à ẹni tí ó bá ń tako súnà ó ń tako Islam. ẹnìkan ò sì ní tako súnà àfi kó jẹ́ alábòsí tí ó ń ṣe àbòsí sí orí ara rẹ̀ tí ó ń ṣe àbòsí sí orí ara rẹ̀ nínú Al-Qur'an Allah sọ̀rọ̀ ìrun júmọ́à bákan ọ̀rọ̀ ọdún iléyá àti ìtúnú àwẹ̀ ó wà nínú alukur'an ṣùgbọ́n báwo láṣe ṣe báwo láṣe kírun báwo láṣe ṣe hútúbà ìrun lákọ̀ọ́kọ́ kí ni tàbí hútúbà lákọ̀ọ́kọ́ ṣe inú hadith ànábì ni a ó ti rí i tí wọ́n bá ti wá gbógun ti àdíìsì tó ní ẹ̀rí tí wọ́n bùkátà sí kò tayọ alukur'an báwo ló ṣe mọ̀nà tó gbà kí ìrun júmọ́à báwo ló ṣe mọ̀nà tó gbà kí ìrun ìdì nítorí náà ẹnìkan ò ní tako àdíìsì ànábì tó lálàáfíà àfi jẹ́ ọ̀tá Islam àmọ́ tí kò ní mara rẹ̀ ní ọ̀tá Islam. Hadith 161 Anilibaro Ibn Azib radiyallahu anihuma قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يوم النهر بعد الصلاة فقال من صلى صلاتنا ونسك نسكنا فقد أصاب النسك فقد أصاب النسك ومن نسك kọ́bùlà sọ̀lá fàtílíkà ṣáàtù láhàm fàkọ́ọ̀mà abu burda ibnu niyar fàkọ́ọ̀lù يا رسول الله والله لقد نسكت قبل أن أخرج إلى الصلاة وعرفت أن اليوم يوم أكل وشرب فتعجلت وأكلت وأطعمت أهلي وجيراني فقال رسول الله صلى الله عليه وسلم تلك شاة لحم قال فإن عندي أناق جزاء هي خير من شاتي لحم فهل تجزي عني قال نعم walan tajiziya an ahadin ba'adaka hadis 161 an al-Bara'i ibn Azib láti ọ̀dọ̀ Bara' ọmọ Azib radiyallahu anhuma kí ala yọ́nú sí àwọn méjèèjì kọ́ọ̀là ó sọ pé kọ̀tọ́bà náà Rasulullahi sallallahu alayhi wa sallam yawman ògìṣẹ́ àlọ́ọ̀ ó ṣe hútúbà fún wa ní ọjọ́ ìgúnran ìyẹn ọjọ́ iléyá fakọ́ọ̀là ó sì sọ pé ìyẹn útúbà tó útúbà tó ṣe fún wa kókó ọ̀rọ̀ tó sọ òun rèé òjíṣẹ́ aláwọ̀ sọ pé mọ̀nsọ́là sọ látànà ẹni tó bá kí ìrun wa tá a kí yìí wà násàkà nùsùkánà tí ó sì pa ẹran wa fakọd asọ́ọ̀bá anúsùkù ó kúkú ti rí ìjọsìn ọdún ṣe ó ti rí ìjọsìn ọdún ṣe wàmà násàkà kọ́bùlà sọ̀lá ẹni tó bá wá pa ẹran ọdún tiẹ̀ síwájú ìrun kíkí táàkì yìí fàtẹ́lìkà ṣáàtù laham ìyẹn ni ẹran àgùntàn àpajẹ lásán ọ̀pá ẹran jẹ bígbà tí ẹran wùyàn jẹ tó sì pajẹ láàdá ẹni tó pẹran jẹ òní ọgbà kò ní gba láàdá ẹni tó fi ẹran ṣe kò ní gba láàdá ẹni tó fi ẹran ṣe ìjọsìn ní ọjọ́ ọdún léyá fún wípé ọ̀pá ẹran rẹ̀ síwájú kí ìmáàmù tó kí ìrun ìdí ọ̀rọ̀ tó bí sí aláwọ̀ nìyẹn fàkọ́ọ̀mà abu buruda ibnu niyar ẹnìkan tí wọ́n ń pè ní bàbá buruda ọmọ niyar fàkọ́ọ̀mà ló bá dìde nígbàtà nẹ́bí parí bútúbà wọ́n ní ẹjọ́ sà èmi ní ìbéèrè fakọ́ọ̀lù ó sọ pé yá Rasulullah òjíṣẹ́ Allah wallahi mo fi Allah búra lakod nasaktu èmi mà ti pa ẹran ọdún tèmi kọbùlà an akhruja Ila sọla, ṣígwájúkín tó jáde wá kírùn-ún. Wàn rọ́ftù wá ná lè yá o wà ṣúrùbìn. Emi sì mọ̀ pé dágúdájú, òní yìí, ọjọ́ jíjẹ ọjọ́ mimuni. Fata ajálìtù ni mo bá kánjú ń tèmi láti pa ẹran ọdún mi wà àkálítù mo sì jẹ wà àti ámùtù áhálí wà jìrọ́ ni mo tún fún àwọn ará ilé mi àti aládùúgbò mi mo fún wọn jẹ nínú ẹran náà kí lórí sí i fàkọ́ọ́lá rọ̀súlùlọ́hì sọ́lọ́lọ́hù wàlé ìwọ̀sọ́lám ògìṣẹ́ àlọ́wà sọ pé tìlìkà ṣáàtùláhàm tìlìkà ṣáàtùláhàm àgùntàn ẹran àpajẹ lásán nìyẹn ọ̀pẹran jẹ ni ọ̀pẹran ọdún ọ̀pá ẹran jẹ ni o ọ̀pá ẹran ọdún. kọ́ọ́l bàbá búrúdà yìí ó tún ní mo tún ní ọ̀rọ̀ sà kí ló sọ ó ní fàínà indi ànákọ̀ jazaa mo ní abo ewúrẹ́ kan jazaa tí kò ì tí ìkádùn kan mo ní ẹran abo ewúrẹ́ kan gúdúgbẹ́ tí kò tí ì ká ọdún ìyàkọ́ irun mìíṣáátáì laham sọ wá rí ẹran gúdúgbẹ́ yẹn ah òun ni mo nífẹ̀ẹ́ sí ju ẹran àgùntàn méjèèjì yẹn lọ o mo nífẹ̀ẹ́ gan-an fàáltẹ́gìzì àní ǹjẹ́ tí mo bá pa ẹran yẹn ǹjẹ́ tí mo bá pa ẹran yẹn só ti tó mi só tó mi só ti rọ́pò ẹran ọdún léyá só gbé ẹran ọdún léyá fún mi ẹran gúdúgbẹ́ ẹran. abo ewúrẹ́ tí kò kádùn ṣé ó gbé ẹran ọdún léyá fún mi kọ́ọ́l ànábì sọ pé naam bẹ́ẹ̀ ni ẹran ewúrẹ́ gúdúgbẹ́ tí ò kádùn kan ó gbé ẹran ọdún iléyá rẹ̀ walan tajziya an ahadin ba'daka àmá o kò tó ẹlòmíràn lẹ́yìn rẹ ìwọ nìkan ni mo yọ̀ǹda ìyẹn fún pé kó o pa ẹran gúdúgbẹ́ bẹ́ẹ̀ lómi ìbá pẹran gúdúgbẹ́ ọ̀pẹ̀ràn jẹ ni o. bí ẹlòmíì bá pa ẹran gúdúgbẹ́ ó pa ẹran jẹ ni àmọ́ wọ wọ lọ pa yóò sì wọ ipò ẹran ọdún léyà fún ọ lọ́dọ̀ Allah ìwọ tí o bá dá ipò ànábì mọ̀ nínú ẹ̀sìn tó o mọ ipò ẹni tẹ́ ń pè lánàbì nínú ẹ̀sìn àdìsí kan rèé o. tí ó jẹ́ kọ́ mọ̀ pé ẹgbẹgbẹ̀rún ẹ̀sìn kò wọ ipò ànábì ọlọ́run ànábì ló yọ̀ǹda yìí ló yọ̀ǹda ẹran gúdúgbẹ́ tí ọkadụn kádùn fún ẹnìkan nínú umma péré kò sí kan ó lè wá sọ fún wọn náà wípé tí wọn náà bá ti pẹran gbúdúgbẹ tí ọkà dún pé o ti pẹran dún léyà ọtàn ọjẹ ni o ọtàn ọjẹ ni ànẹ́bì sallallahu alayhi wa sallam nínú ọtọ́rítì tó ní nínú ẹ̀sìn irú rẹ̀ ló ti rí hùn àdìsí yẹn tún ń kọ́ wa wípé bọ́ ọ bá pa ẹran ọdún léyá síwájú àsìkò tó yẹ kó o pa lọ́jọ́ ọdún ọ̀pá ẹran jẹ ni o ọ̀pá ẹran jẹ ni ẹ jẹ́ ká ìtọ́sí ọ̀rọ̀ tí ń bẹ lókè tí a ti fò àdìsí ìkíní lókè àti ìkejì ń tọ́ka sí nǹkan méjì nípa àsìkò ìrùn jímọ̀ ókè átìkà yẹn lọ tọ addis 162. anju ń anihu rọ́díyàlọ́hùn صلى النبي صلى الله عليه وسلم يوم نهر ثم خطب ثم ذبح فقال من ذبح قبل أن يصلي فليذبح أخرى مكانها ومن لم يذبح فليذبح بسم الله Hadith 162 láti ọ̀dọ̀ Júndábù kí Allah yọ́nú sí ó sọ pé sọ́là nàbí yìí sallallahu alayhi wa sallam yawma nahar ànábì kí ìrun ní ọjọ́ ìgúnran ọjọ́ ìgúnran ìyẹn ọjọ́ ta máa pa ẹran ọdún léyá fún mọ̀kátọ̀bà lẹ́yìn tó kírun tán ó ṣe wútúbà fún mọ̀dábàá lẹ́yìn tó ṣe wútúbà tán ó pa ẹran ó sọ pé mọ̀nzábàhà kọ́bùlà àyùsọ̀lìyà ẹnikẹ́ni tí ó bá pa ẹran síwájú kó tó kírun fàlìyẹ́bá ókúrọ́ màkánà ha kí ó pa ẹran míì dípò rẹ̀ o torí pó pa ẹran jẹ nìyẹn o wàmán làmúyẹ́zbà bísmìlá ẹni tí kò ì dúran tí kò tí ì pa ẹran kí ó dúran pẹ̀lú bísmìláì